àwà báàbù tí a ó máa kà láàárọ̀ yìí òun ni báàbù tí sọ fún wa nípa àbúwálì lè ébìlì wàdàwábí wàlẹ̀gọ́nàmí wàmọ̀rọ̀bí ìdìhà báàbù tí sọ fún wa nípa àwọn ìtọ̀ rànkúnmí àti àwọn dábàá tí wọ́n lẹ́sẹ̀ mẹ́rin bíi àgbò ẹṣin àti àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà. Bákan náà wọ́n tún wá mú wàlígọ́nà wọ́n tún wá dáhùn mú wá lọ́tọ̀ wípé àgùntàn tí òun náà kó ewúrẹ́ sínú. Si no báàbù yìí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí fàmọ́rọ́bìdì tó bá ní mọ̀rọ́bìdì ìyẹn ni ààyè ibi tí wọ́n máa ń so wọ́n má. kí ni ìníhun ṣe tó fẹ́ níhun ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn ló wá jẹ́ kí wọ́n kọ́kọ́ lọ síbi átàrù kan tí àfa wa Abu Musa tí wọ́n sọ fún wa yìí pé bismillahir rahmanir wọ́n ní wàsọ́là abu musa ìdáre bari wàsirkọ́yìní wàlbàríyá ìlà jambi ìfàkọ́lá àhúnà wàtàmà wàsàwà wàtàmà sàwà. àwọn amalẹ̀kẹ́ ńlá kọ̀ọ̀kọ́ ẹ̀rí pé báàbù tí wọ́n fi ṣe headline yẹn ọmọkùnrin kan wá tá máa ń pè ní zikiru lakhas بعد العام ماشي sì kọ́kọ́ mú kàtà ń pè بعد zikiru al-aam ba'da al-khaas. tábàwò àbúwálèlè ibìlì ibìlì khaas ni làǹkúnmí àwọn ẹranko tí ń jẹ́ làǹkúnmí àbí ẹran dábà tí ń jẹ́ làǹkúnmí wọ́n tún wá dákọ̀ wà dawab dawab yẹn ń jẹ́ am gbogbo làǹkúnmí náà ti wà lábẹ́ dawab ìyẹn la máa ń pè ní zikiru al-aam ba'da al-khaas lẹ́yìn ìgbà wọn fi sọ nǹkan ẹyọ kan wọ́n tún wá sọ tó tún kó gbogbo wọn náà sínú papọ̀ lẹ́yìn yẹn wọ́n tún wá ṣe zikiru al-khaas ba'da al-aam again pé àwọn ìyẹn àwọn bá lè ṣe wọn nítorí pé àwọn méjèèjì yẹn tí wọ́n padà tún dákọ̀ yẹn ẹgbẹ́ nínú dàwádì màálù náà wà mẹ́rọ màálù náà wà níbi dàwádì wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé àwọn àyàwán àlùmákòl láhùhù àwòláàmùhà àwọn ẹranko tó ṣe pé a máa jẹ ẹran wọn wọ́n bá jẹ́ ká mọ̀ pé àwọn ìtọ́ wọn àti ìgbẹ́ wọn náà ṣe kí ni o mọ ọ̀dà tó mo ti fa àdùkọ àwọn eléyìí náà rí nítorí wọ́n jẹ́ ká mọ̀ nìyẹn. wọ́n á fẹ́ ká tún mọ̀ yí pé àwọn ẹranko wọn tá à ń sọ wọ̀nyí o àwọn ibi téèyàn ti lè rí wọn tí wọ́n máa ń so wọ́n mọ́ nǹkan kan náà. ṣùgbọ́n ká má lọ gbàgbé ìpè ànábì ti ṣe náà fi ti wá lórí ti ibi tó ń gbẹ́kẹ́ níwẹ́ ibi tó ń so ràǹkún mímá ibi tí wọ́n ń so mímá náà ti wá lórí ti ẹ̀ pé àlè wọn kírun lẹ̀. pẹ̀lú àwọn ilẹ̀ tó wà ń bẹ̀ ṣùgbọ́n ká wọ́n á mú átàrù àfàwà. Abu Musa Al-Ash'ari yìí wáyé pé ọlọ́wọ́ Abu Musa Al-Ash'ari wọ́n ní nígbà yìí wọ́n sì ń jẹ́ kọ̀lí ọ̀rà wọ́n ń jẹ́ amir fún Kúfà nígbà náà wọ́n jẹ́ amir ní Kúfà lákòókò àfàwà Umar bákan náà wọ́n tún jẹ́ khalifa bákan náà.

وبعدين أبوا شيخ بدر الدين العيني أبو محمد توقد مظلما جاء محمود بن عامد نبي ترى قد أنت أمدة القاري فجأة قاري صحيح بخاري نبا كنا فرق اللي إني كنت صحيح بخاري صحيح بخاري طه إما أترى لذا صحيح بخاري على ناني تعدى قنية أمدة القاري òun náà jẹ́ kànú sáré wo sahih bukhari títí tí a bá wa badrudin al-Ayni abu muhammad mahmud bin ahmed bin musa. wọ́n ní sábàá dárò bàrí bìí wọ́n ní yá dárò yẹn sílùú àmọ́ yá ti rè sultan àwọn tí wọ́n bá ń kó lẹ́tà sí aláṣẹ tó kọ nígbà náà tí wọ́n máa ń kó tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ibẹ̀ ni wọ́n máa rí darí sí. ẹ rí i pé nítorí ń ṣiṣẹ́ yẹn náà lákòókò yẹn ju àyè náà àbí ṣáájú kó tó di wípé ọ̀rọ̀ fóònù ó ti gba gbogbo sẹ́yìn ṣe ọ̀rọ̀ fóònù ti gba gbogbo sẹ́yìn akọ lẹ́tà ó ti gbà sí ojú ẹsẹ̀ náà ló ti ta ìbùn tọ́ fẹ́ sẹ́ndì níṣẹ́ ó ti sẹ́ndì ṣe ó ti sẹ́wọ̀n èyí tí wọ́n ṣẹ̀ máa lo lẹ́tà míì wọ́n pé ah ẹ bá fẹ́ kó yá àwọn táǹpù kan lẹ́rà wọn náà lọ́mọ ètò ìsọ̀ pẹ̀lú táǹpù yẹn nígbà náà táǹpù kété yóò tún yá owó tí ó tún gbé pẹ́ẹ́lí owó tún wá ẹ̀ẹ́dùn wa retí pé yóò dé yóò dé yóò dé yóò dé yóò dé owó yìí tí sọ yìí ọbẹ̀ kọ lẹ́tà sí Saudi Arabia ọbẹ̀ kọ lẹ́tà sí Amẹ́ríkà ìsọ̀kú tá sọ yìí ló pẹ́ ní o lẹ́tà mi lè lóṣù kan ó tó dé ó lè lóṣù kan <laughs> òun nínú ìlú ara rẹ̀ orílẹ̀-èdè náà lọ wà tó sí láì wá títà ẹ̀pẹ́ náà lẹ́yìn tó ń sẹ́ni sí kejì balà tó ń wọlé sí láì lè sẹ́jú kẹsí kejì abẹ́rẹ́ ta bí gbogbo ẹ̀ náà bó ṣe rí náà nìyẹn ìwé kálí mọ̀ mọ̀ yìí gbogbo ẹ̀ náà ara ò ní pé kó ń kálukú wa náà kámúra sí tọ́lọ́run sì ṣe ayé ń tán lọ náà ni o torí gbogbo ẹ̀ sì ń kánjú náà nù bí ṣe ń kánjú development sì ń bá ogbó oríṣiríṣi nǹkan ara ìsúnmọ́ àlùkí àwọn náà ni o gbogbo àwọn táwọn náà bá ṣe kéré mọ́ lọ́jọ́ orí ìtànsọ yìí nísìnyí ọba wa ni o ọba wa ni o gbogbo ata ń sọ̀rọ̀ yìí nísìnyí yàrá lójú tanpo ẹ̀kẹ́nà ń pè ánsẹ̀tì bá wa láyé náà ni dẹ́mi jẹ́ òun lóde gan kàti bẹ láyé kàti lóṣèlú kánsẹ̀tì ó lóde ìfowópamọ́ ìlú ìdá àlejò kó ti wà náà ni àwọn láìláì àwọn láìláì eh, oníwáyà ìsan àtẹ̀lé ogálugu àtúnṣe gbà àti tó jẹ́ oníṣẹ̀jọba àbáwọn olówó ńlá torí ìdí eléyìí ó bá àwọn kátà ń sọ yìí lásìkò gbà náà ìjẹ́ pè ní dáàrò dàrí yìí ó jẹ́ ààyè kan tó ṣe wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n máa ń gba lẹ́tà àwọn aláṣẹ nígbà náà wọn a jòkó síbẹ̀ wọn kálukú wọn èyí tó bá jọ wọn kálukú wọn a kó síbẹ̀ wọn a yanjú rẹ̀ pé ìjọba fẹ́ pélé yìí lọ torí pé lásìkò ìgbà náà àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ kọ̀ọ̀kan wọn a kọ lẹ́tà sí àwọn tó jẹ́ kàlífà tí wọ́n ti sáàyè kọ̀ọ̀kan irú nísìnyí ètò àṣọ ìyàbọ̀ àwọn ń jẹ́ àmírù fún kúfà àbáwá umar fún khatab àwọn ń jẹ́ àmírù àm fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí àgbáyé nígbà náà àwọn ń kọ̀ǹtò àgbáyé nígbà tá à ń sọ yìí gbogbo mùsùlùmí ayé làwọn ń kọ̀ǹtò ṣùgbọ́n ẹgbẹ́ ká sọ pé lórílẹ̀‐èdè kan o ní kúfà ní tá à ń sọ yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí baghdad iraq lẹ́nu ìyẹn wọn ní a fi lè mọ̀ yìí pé táwọn kan bá ń sọ fún wa yìí pé ẹ̀sìn àtọ̀húnrìn wa ní Islam àwọn nìkan ò yé o Islam ti ń lò ìjọba bọ̀ ti pẹ́ o ìjọba Islam ti ń darí ayé bọ̀ náà ti pẹ́ kìí ṣèṣe. ó wá lè ṣeéṣe kó lọ sí pétọ̀ tọ́lá ládùúgbò sí wọn ojú tí wọ́n ti dúdú àwọn ọmọ ti ń jẹ́ Islam nígbà náà Islam ti ní ìtàn tó ti pẹ́ torí ìdí eléyìí àwọn wá ní wàlúmọ́rọ́dún mìndáàrú bàrí àwùnà wọn ní ṣùgbọ́n tán gbà lérò bíi òun ni máa ó dí kúfà wọn ní ààyè tó wà ní kúfà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n gbà lérò ní dáàrú bàrí. kánátì àrùkùn tẹ́ǹsì ló fi ìdá àgọ̀rú mi nàlẹ́ kùlàfà ìlà ìmọ̀ra wọn tí wọn bá ti dé látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ khalifa tí wọ́n jẹ́ àwọn àrólé ẹnì kọ̀ọ̀kan báyà tí a fi sí stéètì kọ̀ọ̀kan àbáyà tí a fi sí àwọn ìletò kọ̀ọ̀kan tí wọ́n bá ní lẹ́tà tí wọ́n fẹ́ kọ sí ẹni tó jẹ́ àmírù wọn wà á máa ṣe bẹ́ẹ̀. wọ́n ní àbáwọ̀ àbúmúsá kọ́lọ̀ nǹkan bá ní tiwọn nígbà tá a sọ yìí kánà àmíràn alálùkúfà wọ́n jẹ́ àmírù ní ilẹ̀ kúfà tá a sọ yìí lákòókò àbáwọ̀ umar àtàfáwà usman kọ́lọ̀ bá yẹn sáà méjèèjì. wà sírkọ́yì kí láǹfẹ̀ sírkọ́yì wọ́n ní sírkọ́yì nìyí bákan náà nínú àwọn àyè tí àbúmúsá láwọn ti kírun ni tìrìkọ́ìnì yìí àwọn àyè mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìgbẹ́ gbígbẹ ó lè wà ń bẹ̀ nínú àwọn ìgbẹ́ àwọn ẹranko tá a máa ń jẹ ni o kò ní pé tìrìkọ́ìnì kò kẹ́lí máa tìrìkọ́ìnì áṣìlù rẹ̀ èdè faransé ni èdè kíni èdè faransé ni wọ́n ní ìyẹn ló bá tó fi jẹ́ sí pé wọ́n á máa kà á lè kọ́ pàbíjìn tìrìkọ́ìnì àti tìrìgbẹ́yìn wọ́n lè kà á bẹ́ẹ̀ ápùlù rẹ̀ èdè kíni o èdè french ni ṣùgbọ́n lábọ́wọ́ náà padà wá ń lò ó nígbà tó ṣe pé àwọn tó jẹ́ french kọ̀ọ̀kan náà lè kíni wọ́n wọnú islam àwọn náà máa ń lò wọ́n wá padà àrọ́bà kẹ́lìmẹ̀ yẹn lábọ́wọ́ náà padà ń lò gẹ́gẹ́ bó ti yẹ pé léde yorùbá náà lẹ́nu ó pọ̀ jáàsì rẹ̀ rẹ̀ wọ́n làwọn ọmọ tó máa ń gbà àwọn kẹ́lìmọ̀ kan bẹ tẹ́ẹ̀tì sọ ti pẹ́ ti pẹ́ tẹ́ẹ̀ fẹ́ ọlọ́run ọmọ yorùbá rẹ̀ mọ́ ọlọ́run fún wa ní àlàáfíà àlàáfíà kéde èrè yorùbá ni èdè yorùbá àlàáfíà ni ìlera ní jẹ́bẹ̀ àlẹ́ àáfíà ni èdè lárúbáwá ni ọlọ́run ọjà rí fìtínà fìtínà èdè lárúbáwá ni fìtínà èdè la ó pọ̀ gan-an lóde lárúbáwá o ó pọ̀ lẹ́yìn tó ṣe yí pé a ti sọ di yorùbá tá a ti ń lò lẹ́yìn ìyẹn náà ń túmọ̀ contribution tó ti wáyé tipẹ́tipẹ́ láàrin mùsùlùmí àti àwọn yorùbá àti àṣepọ̀ àti ìfẹ́ tó sì wà láàrin wọn ṣáájú ńgbà náà torí ìdí eléyìí kẹ́lìmọ̀ sìrìkọ́ ìní wọ́n lè túmọ̀ àwọn ìgbẹ́júgbẹ́ eléyìí sí àwọn ẹranko tá a máa ṣe kí ni o tá a máa jẹ tí wọ́n máa ń yà gẹ́gẹ́ bí àwọn àfáà onímọ̀ èdè sọ pé wàá yà kalimatun farisiyya al-asl wa qad uridat ila lughati al-arabiyya bi tabdil qaf jiman wa surat sirjayn. ṣùgbọ́n tó máa yẹ kí ni o bí máa na rawtul aywan rawtu mọ́dá rawtu aywan òun náà ni ìjẹ́gbígbẹ́. bákan náà wal bariyya ila jambihi ní láwọn abí sọ yìí láyé ibi tó yẹ kó gbẹgbẹ wa yìí náà àwọn ẹgbẹgbẹ rẹ̀ náà a rí bí àwọn sahara àwọn inú àwọn pápá tó ṣe yí pé ó jẹ́ sí ọjọ́ inú gbó wa ní sahara òun ká pé desert tó di ní àwọn desert ó wà lẹ́gbẹ̀gbẹ̀bẹ̀ níbi tí àwọn ìgbẹ́gbẹ́ wà yìí àti ibi tí àwọn ààyè ibi tá a pè ní دار Baridi, فقال هنا وتم سوا wọ́n lè bá wa àbúmútà àmọ́ sọ pé ibi tí wọ́n àti ti ń kírun yìí náà àtọ̀wútẹ́ yìí náà wà yẹn náà o ibi yìí náà lékin ní o méjèèjì náà ló lẹ́tọ̀ ìyẹn átàrù yìí ń fi di àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lábẹ́ àdìsí yìí múlẹ̀ àdìsí wà lábẹ́ rẹ̀ حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد بن عن أيوب عن أبي قلابة عن أنس látọ̀dọ̀ báwa Anas bin Malik kọ́lá ni kọ́dìmọ̀ onáàtún ní ọ̀kẹ́lẹ̀ wọn láwọn èèyàn kan wá láti ìlú kẹta ń pè ní ọ̀kẹ́lẹ̀ àwọn Uraina àti kájọ pé Uraina àdìsí Uraina yìí àti kàá níbi tíra tá n kà lọ́wọ́ yòóyìn. kọ́ni fàjìtáwù alimadina ẹ̀rí fàjìtáwù alimadina kẹ́lìmọ̀ ìjìtáwù hásìlì táwọn àti wò ni wípé ó ṣe kẹ́kọ̀ọ́ orúkọ àìsàn ká tó abẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n àṣìlù ìdìtáwù yìí gangan nítorí ká ẹgbẹ́ látara jágbéwà ìbànújẹ́ ṣùgbọ́n ìta fún fún wa nínú àwọn àfáwọ̀ ní ìtumọ̀ èdè rẹ̀ níbi òun ni kéèyàn ṣe nǹkan níbi kéèyàn má yọnu sí nǹkan yẹn mo kiri àn kéèyàn ṣe nǹkan yẹn nǹkan téèyàn kọ̀ téèyàn fẹ́ ṣe kéèyàn ṣe. mo rò pé pàjẹ́wù المدينة وهو wọ inú ìlú madina bí ṣùgbọ́n alàmì nọ́ọ̀sì wà lẹ́sẹ̀ lẹ́ni tí wọ́n fi lè ẹ̀rì pé ló jẹ́ ká sọ pé àìsàn ara àìsàn lẹ́nu wọn ò feel fine wọ́n fi lè rora yìí káwọn àwọn náà nù yìí ọ̀fẹ́ wọ bẹ̀ wọ́n wọ bẹ̀ ní tipá nígbà náà ayé kárí u lè ìfọ́ ọmọ tìkìyà ọ̀fẹ́ dúró nínú ìlú yẹn nígbà náà látara fún àdájú ẹ̀ mẹ́ẹ̀ wọ́n ń fìlì ìta èrò inú ẹ̀mí àti inú ara. fàmọ́rọ̀ nàbí sallallahu alaihi wasallam bẹ̀lẹ̀kọ́ ànábì wa pa wọ́n láṣẹ yìí pé kẹ́ lọ ṣe kẹ́nà lẹ́kọ́ ẹ̀rí kan máa ń lò gẹ́gẹ́ bíi pé ká fi akọ igi àti abo igi ká pa wọ́n pọ̀ tí wọ́n pa wọ́n pọ̀ àwọn náà ní tí wọ́n pòdùsì jáde wọ́n lè pòdùsì ọmọ jáde àwọn onímọ̀ agriculture ni wọ́n máa ń ṣe eré ìtàkùn ẹ̀. àníbi wá wò ó pé ẹ wo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. àníbi wá ní wọ́n bá rí bẹ́ẹ̀ etí ń ṣe yìí ànábì ni ọ̀ya ẹ lọ sí ibi tí àwọn àdìsí ọ̀hún yẹn láàmúlẹ̀ ìta ànábì nìkan lọ síbi tí wọ́n kó àwọn ibìlì sẹ́dákọ̀ kíkan lọ sílẹ̀ ilẹ̀ náà ni wọ́n gbà lónìí pé ilẹ̀ náà bẹ̀rẹ̀ abẹ́lẹ̀ kọ́ ẹ lọ sí ibi tí wọ́n kó àwọn pẹ̀lú nọ́ọ̀sì tààrí yẹn láti fẹ́rẹ̀ yìí o kán lọ síbi tí wọ́n kó ibili sọ́dápọ̀ àwọn rànkúnmí sọ́dápọ̀ tí wọ́n kó wá kán lọ bẹ̀. wà á ń yẹ sírọ̀bù mi ní àdúrà àlìyáwó àlìbáníà kán lọ mú àwọn ìtọ́ rẹ̀ àti àwọn wàrà rẹ̀. mo pé fàǹtàlàkọ̀ fàǹtàlàkọ̀ wọ́n ìgbà tó sì lọ́dọ̀ àwọn ọmọ olóòótọ́ fàlámà tọ́kú ẹ̀rí wọ́n padà wá sa burú kan o yóò sá kàyẹn débi àdìsí wọn kàlà gé torí táwọn afẹ́ lò torí wájú sáyì ìgbà tí wọ́n mú tán dára yá kọ́tà ló rọ́ọ̀yà nàbí sallallahu alaihi wasallam wọ́n bá pa àwọn táyẹ̀ ń níbi ìdá rànkúmí yẹn bẹ́ẹ̀ wọ́n pa wọ́n wàsákùn gánà wàsákùn nẹ́ẹ̀mà gbogbo àwọn nǹkan ọ̀sìn tó wà ń bẹ̀ ọba kó gbogbo ẹ̀ lọ. fàjà àlàkábárò fi awọ́lì nàhàr. àárọ̀ tí wọ́n ṣe nǹkan yìí àyùngbà tó sàn tó bọ̀ tí wọ́n ṣe nǹkan yìí náà ní ròdòdó ànábì sallallahu alaihi wasallam. bàbá yẹn ta fi àtàrí àmìbá ni ẹ wá wọn lọ ẹ wá wọn lọ ẹ wọn lọ. nígbà tá a gbà yẹn lálejò. kẹlẹ́ mọ̀ pé eléyìí ti ká mọ̀ pẹ̀lú rádìsì yìí ṣé bá ni wọ́n ṣe fún yìí àǹfààbà wọ́n ṣe fún yìí ìwọ́n àwọn àdìsí káàyàn ọmọ ohun síta kan mọ̀ kára àwọn àdìsí báyẹn kan mọ̀ mọ̀ pé mùsùlùmí kọ́ ní ṣe aburú ẹ̀ àwọn ìgbé ènìyàn kan alẹ́bí táwọn alálejò abẹ́ẹ̀kọ́ kódà níbi tó tọ́jú wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ń kọ́ kí ni wọ́n padà ṣe kọ́tà ló wáyà nàbí àwọn tí ń da bẹ́ẹ̀ sì làwọn tá à wọ́n pàdé àwọn fúlàní nínú gbó wọ́n àwọn tó kó mọ́ bí wọn lọ kùtẹ́ tá à ń parọ́ àwọn fúlàní fúlàní fúlàní kí n ṣe o àwọn fúlàní àkóso ẹgbẹ́ aṣọ páwọn náà mọ́tàn o ṣùgbọ́n kì í ṣe pé ìpìlẹ̀ fúlàní ni gbọ́n àti sàbúrú yẹn gan wọ́n kàn lé bẹ́ẹ̀lì wọn pẹ̀lú aburú ni ṣùgbọ́n ẹ̀rọ gbogbo ẹ̀ náà àdàpọ̀ ní gbogbo ẹ̀ nísìnyí tí yàrá rí south south ẹ̀bá láwọn ibo kíláàpù ogun wọn papọ̀ ibo làwọn kò ogun wọn bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ south south yàtọ̀ original ibo gangan àwọn yàtọ̀ síra wọn. gẹ́gẹ́ àwọn haúsá náà nísìnyí wọ́n yàtọ̀ sí fúlàní fúlàní gangan náà tún yàtọ̀ sí bòròrò àwọn tí wọ́n bá tún pè ní bàrùbá wọ́n yàtọ̀ síra wọn ṣùgbọ́n ogun náà fẹ́ fara pẹ́ra wọn jẹra wọn. nísìnyí báwọn náà ṣe rí nílẹ̀ yorùbá nísìnyí ṣé kìtì bá ń kọ èdè ìlú wọn dáadáa ẹni tí ọba gbọ́ tẹ́lẹ̀ o lè má gbọ́ àkúrẹ́ lè má gbọ́ ti sọ o bákùrẹ́ náà bá sì sọ ìtìjà àkúrẹ́ gangan o lè má gbọ́ o ọ̀gbìn àmì lè má gbọ́ wọn kàn wọ́n ẹni onímọ̀ ti sọ o káàtó wá tó bọ́ sóòlù tó gẹ́gẹ́ kí ni gbogbo aláǹsì jẹ papọ̀ tí ò bá náà gbogbo wa ń pèrè àbí ìbá náà bá ní gbogbo wa bó ṣe rí náà nìyẹn torí ìdí eléyìí àwọn yìí nínú aburú tí wọ́n wá ṣe jọ náà kò ní wọ́n kó gbogbo àwọn nǹkan ọ̀sìn ẹ̀rí kan nígbà téèyàn fún yín lómi mu tán tẹ́ ẹ fọ́ kòkò àbí tẹ́ ti ẹ̀hún kòkò rẹ̀ sáà kòkò rẹ̀ yóò fi máa lò lé tí ọba jẹ́ kóbi pọnmi kalẹ̀ tó lẹ́sẹ̀ lómi mu ẹ̀ ti ń kú lọ kẹ́ tó débẹ̀ o ẹ wá jí kó ẹ kó lọ ànábì ní tó bá rí bẹ́ẹ̀ ẹ wá wọn lọ fọlá màrútàfà nàhàrú nígbà tí ọ̀sán ó ti kásẹ̀ ńlẹ̀ jí àbí ọwọ́ àwọn sọ̀rọ̀ bá bá wọn wọn kó wọn dé fa amọ̀rọ̀ ànábì bá pàṣẹ fàkọ́tà ìlú ànábì ní ẹgbẹ́ ọwọ́ wọn kọ́ra wa àrùjúlà ẹgbẹ́ ẹsẹ̀ wọn pẹ̀lú wà súnmìrọ̀ tí àyùnù ẹ kàn wọ́n léṣo súnmìrọ̀ tí àyùnù ẹ kàn wọ́n léṣo mìsímọ́rì nìyẹn ẹ kàn wọ́n léṣo wọ́n kàn wọ́n wà uliku fìlàhárọ́tì wọn wá gbé wọn tóun yẹsàkú náà wọn béèrè kan fáwọn lómi mu fàlàyé kọ́wọ́ náà wọn fún wọn lómi mu. abẹ́rẹ́ kan wọ́n fi yà jẹ wọn. abáwa àbú kìlára wọ́n ní kílẹ̀ fẹsẹ̀ wọn kọ̀ tó báyìí. wọ́n ní fàáwù láàyè sárọ̀kù wọ́n jalè àkọ́kọ́ nìyẹn. wàkọ́tàlú wọ́n tún pààyàn. kódà wàkọ́fàrú wọ́n tún ṣe jèfèrí bada ìmáànì lẹ́yìn ìgbà tí wọ́n ti tó pé olùgbàgbọ́ làwọn tí wọ́n bá nàbí sallallahu alaihi wasallam wàhárọ̀bù lọ́ọ́ wa rasulahu wọ́n tún kékeré wọ́n ja ọlọ́run lógun àtànẹ́bì torí ìjà ọlọ́run lógun ni kí ọ̀rọ̀ lè kó nǹkan sọ́ra pọ̀ sí kó pamọ́ nǹkan gbogbo mùsùlùmí. tàbí ẹ̀kọ́ ni nǹkan gbogbo mùsùlùmí tí bẹ́lá àtànẹ́bì lọ lè ṣe kéré wọ́n lọ já lógun wọ́n lọ jìkú. torí ìdí ẹ rí i pé ọ̀ǹda kìtàbù lùdù làwà títí ẹ jẹ́ ká mọ̀ tí fi mú àṣàrì yìí wá wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ mímọ̀ àwọn ìtọ́ nǹkan tá a máa jẹran wọn àti wọn òun ni ká mọ̀ pé lè kírun láàyè ibẹ̀ kódà àwọn ọ̀rọ̀ padà tó ń bọ̀ wá tá àtàdé ta síra tó ń tà nǹkan yẹn nígbà táwọn àgbọn bá lọ́dọ̀ àwọn tó jẹ́ ìyá ìyá wa àti sẹ́yìn ìyá bàbá wa ní tó jẹ́ ìyá bàbá wa wọ́n á lọ sí ìdá bí wọ́n ti ń sin màálùú wọ́n á lọ kó àwọn ìjẹ màálùú wọ́n sì fọ papọ̀ pẹ̀lú àwọn ewé kan àti tìrìbì wọ́n fi ẹ̀sìn wọn bàbá wọ́n á fi kun gbogbo lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ báyìí àwọn yẹn sì ń kírun bẹ́ẹ̀ ọ̀bànújẹ́ kódà wọ́n máa fi kun mọ́sáàsì mi náà nígbà náà sáà sọ yìí wọ́n fi tọ́jú sáà sọ pé iye pẹ́ni má ti kú pẹ̀lú má ti kú gbogbo lẹ́yìn tó ti kú náà ti kú rárá inú ìrìn wọn àti kù kò ní ma jẹ́ kí eruku máa pọ̀ púpọ̀ ńlẹ̀ ìfẹ́ tí eruku máa ṣe yeye nínú ilé ìrìn kò ní ṣe eruku ìyẹn ni wọ́n fi ń kù wọ́n lè náà pẹ̀lú àwọn ewé tí wọ́n fi kún àtàwọn fi kún nǹkan níjà fi kún fíríjà ìgbẹ́ náà gbé yẹn yóò wá dín séǹtì òórùn ìgbẹ́ yẹn kò ní jẹ́ kó máa rùn ìgbẹ́ yẹn wọn kọ́lá séǹtì kẹ́tùn láìsí ló fi máa gbé jáde nígbà náà torí ìdí eléyìí ó fi hàn yí pé nínú àdìsí àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà bẹ́ẹ̀ pàápàá jùlọ nínú àwọn kan tó gbé jáde tó jẹ́ ká mọ̀ yí pé àdìsí yìí jẹ́ ká mọ̀ yí pé àwọn tí wọ́n ń sa burú wọ́n ti wọ́n ti wà tipẹ́ o ṣùgbọ́n ìwà ṣe ìsìnàdù aburú yẹn síbi ẹ̀sìn Islam irọ́ ní jẹ́bẹ̀ o kí ni Islam gan ṣe pẹ̀lú irú wọn gbà náà Islam ní kán pa wọ́n ni Islam ní kán kán pa wọ́n àwọn yẹn ti wà táwọn tẹ́rọ́rìsì bandits torí wọn náà lẹ́lẹ́ làwọn eléyìí náà pàtẹ bẹ́ẹ̀rẹ̀ tán gbàyìn lálejò tán gbàyìn lálejò ọ̀fẹ́ yìí tán tẹ̀ tún ṣe kẹ́rẹ́ jọ́ọ̀bù gbàyìn lálejò tẹ̀ pa ẹni tí jẹ́ alámòjútó rẹ̀ tẹ̀ kó gbogbo nǹkan tí wọ́n kó ní tẹ̀ kó lọ. ṣùgbọ́n gbàtà ń sọ yìí security náà sì múnámúná àwọn security náà tọpa wọn nígbà tí lè nu kò sí gbàtà ń sọ yìí o kò sí pé ẹ máa wá sọ́tà o ipa wọn náà ni wọ́n sì mú wọn wíwá àwọn wọ̀nyẹn náà tírénì tí wọ́n gbà ń gbà yẹn náà àti ìfọkànsíṣẹ́ àti ìbẹ̀rù ọlọ́run wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n sì rí wọn mú. torí ìdí eléyìí báwọn tèmi náà bá dúró déédéé àwọn tí wọ́n ń jẹ́ ẹ̀fọ́ aláàbò tí wọ́n bá dúró déédéé tó ń kálukú sì ń ṣiṣẹ́ yẹn tọkàntọkàn ọlọ́wọ́n mọ̀ dúró sí wọn o wọ́n sì mọ̀ láti yọrí abẹ́rẹ́ ọba àlekọ́lá kọ́lọ́n يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه السلام عليكم ورحمة الله وبركاته